محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والسبعين وأربعمائة وعن النعمان بن بشير رضي الله عنهما قال ذكر عمر بن الخطاب رضي الله عنه ما أصاب الناس من الدنيا فقال لقد رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يظل اليوم يلتوي ما يجد من التقل ما يملأ به بطنه رواه مسلم وعن عائشة رضي الله عنها قالت توفي رسول الله صلى الله عليه وآله وسلم وما في بيتي من شيء يأكله ذو كبد ولا شتر شعير في رف لي فأكلت إلا شطر شعير في رف لي فأكلت منه حتى طال علي فكلته متفق عليه وأن عمر ابن الحارث أخي جويرية بنت الحارث أم المؤمنين رضي الله عنهما قالت ما ترك رسول الله صلى الله عليه وآله وسلم عند موته دينارا ولا درهما ولا عبدا ولا أمة ولا شيئا إلا بغلته البيضاء التي يركبها وسلاحه وأرضا جعلها لابن السبيل صدقة رواه البخاري وعن خباب ابن الأرت رضي الله عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وآله وسلم نلتمس وجه الله تعالى فوقع أجرنا على الله فمنا من مات ولم يأكل من أجره شيئا منهم مصعب بن عمير رضي الله عنه قتل يوم أحد وترك نمرة فكنا إذا غطينا بها رأسه بدت رجلا وإذا غطينا بها رجليه بدا رأسه فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإذخر ومنا من أينعت له ثمرته فهو يهدي فهو فهو يهدبها متفق عليه الحمد لله أما يقبوا wáyé جاء alákọ̀ọ́kọ́ هو لا تدع النعمان بن بشير النعمان ياتي بباري مجد صحابي رضي الله عنهما أني عمر ابن الخطاب رضي الله عنه ذكر ما أصاب الناس أصنقبا dáadáa tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn ọ̀ràn tí dáadáa tó ti dé sáwọn èèyàn àwọn mùsùlùmí lẹ́yìn ikú anabi muhammad sallallahu alayhi wa sallam mina dúnìyà nínú nǹkan ilé ayé eléyìí tó ṣe pé lójú ayé anabi. eléyìí tó ṣe pé lọ́jọ́ ayé anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àwọn àbárú dáadáa bẹ́ẹ̀. Umar wa ń sọ pé laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yadhallu al-yawma yaltawi ma yajidu min ad-daqali ma yamla'u bihi batna rawahu muslim ó dájú pé mo ti rí ìránṣẹ́ Allah anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé a máa ṣe odidi ọjọ́ kan lẹ́ni tí ń lọ a máa ṣe odidi ọjọ́ kan lẹ́ni tí ń láì jẹ́ pórí mina dákọ̀lì máa yẹ mlẹ́ òbí hi bọ́pùnà ẹni tó rí dẹ́bínú tí ò tiẹ̀ dáa tó lè jẹ láti fi kúnnú rẹ̀ alimami muslim ọlọgba ẹgbà wáyé wa kò sí tàbí ṣùgbọ́n wípé ẹni tí ìgbà ṣòro ìgbà ilé tó bá ṣojú rẹ̀ tí ìgbà ìdẹ̀rùn ìgbà àdẹ̀kùn tó náà bá tún ṣojú tóní tí n bá sì ní ìbẹ̀rù Allah ẹ̀rù Allah yóò tún bá lálẹ́kún pàápàá jùlọ tí àsìkò eléwu àsìkò àìdẹ́kunyún tó bá jẹ́ àsìkò ẹni tá a fi ẹ̀sìn rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé ayé rẹ̀. ìgbà rẹ àkókò tó fi gbáyé sí ẹni nǹkan ọ̀dẹ́rùn kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tí Allahu bá ní kí ìgbà yìí náà sojú tiẹ̀ náà tí ìgbà tí nǹkan wá rọrùn tọrọ sọmù náà bá tún sojú rẹ̀ ẹ̀wá rírì ọmù ìbẹ̀rù Allahu yóò ṣe ìfòyọ́ wa mú nípa pé kọ́mọ̀ lọ jẹ́ pé dídẹrùn tí nǹkan dẹrùn lẹ́yìn ìgbà tẹ́ni tá a fẹ̀sìn rán òsì láyé má tó wá dẹrùn fáwọn akúrúntù wọ̀nyí kọ́mọ̀ lọ jẹ́ pé dídẹ ìní Allahu ń dẹ wa. yẹ́nì pé ọmọ èèyàn máa ń ṣàdúrà pípé orí ẹ̀ dẹ kí Allahu wa máa ṣe fún wa torí pé tó máa ń sọ orí ẹ̀ dẹ fún yàn èèyàn máa gbáyé gbádùn gbogbo nǹkan rẹ̀ ó máa bọ́ sí yóò máa jẹ̀gbádùn ọlọ́kan ọ̀jọ̀ kankan lérò pé fífẹ́ràn tí Allahu fẹ́ràn rẹ̀ ní nǹkan rẹ̀ ṣe ń dá bẹ́ẹ̀ tí ò ní mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi dẹun ni torí ẹni tí nǹkan bá rọ̀sọ̀ mú fún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kì í jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ń ṣe dáadáa wọn kì í jẹ́ni tí máa mójú tẹ́sìn yóò máa ṣèṣe wípé ẹ̀sìn kí lẹ sọ pé ká mójútó ṣebí tó ń ta ìṣẹ̀sìn ẹni gbogbo nǹkan ń dáa fún yìí ẹni gbogbo àlámàrí òun ló sùn wọ̀nyí òun ò bùkátà láti ṣẹ̀sìn kó tó di pé nǹkan òun dáa àti pé dídá tí nǹkan òun da yíyẹ tọrọ òun yẹ òun yìí àmì pé báyé ti ṣe rí fóun lọ́run náà ó rí bọ́ọ̀rùn bá ń bẹ̀. bẹ́ẹ̀ lọ́wọ́ a sì sọ lálẹ̀ tó ní sarako sásisẹ́ gbìyànjú láti sẹ́ńtì ọ̀sọ́dọ̀ lóríire tí Allahu tí ó wò mọ́ ọ́lá tó fi rálì jánnà wọ̀ ọ́ wá sí bẹ́ẹ̀ sàṣẹ sórí ibú ọ wá ṣe bẹ́ẹ̀ dẹni tó kúrò nílé ayé tó ṣe pé téèyàn máa ṣe téèyàn máa fi wà lìjánà ọ láǹfààní àti ṣe téèyàn máa ṣe téèyàn máa fi wà lìjánà ọ láǹfààní àti ṣe torí ẹ eléyìí ni wọ́n ń pè ní orí ẹdẹ ẹ̀rù ń bà Umar radiyallahu anhu pé gbogbo nǹkan tó wá rọ sọmù tó kú sí ìgbádùn lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wa sallam yìí nǹkan tó pè fákìyèsí pé kápáyà Allahu ni ẹ̀yin tẹ̀sí wa nínú rẹ̀ mọ́ sọ̀rọ̀ alẹ́ o ẹ má lérò pé fífẹ́ràn náà ni olúwa fẹ́ràn yín o nítorí pé ẹni tá a fẹ̀sìn yín rán ohun àjẹrù gbádùn yìí láyé tó fi lọ báwo ló ti ṣe wá túmọ̀ sí pé wọ́n fẹ́ yín ẹ̀yin jẹ́ àyànfẹ́ ìní gbogbo dáadáa yìí ṣe jẹ́ tiyín ó ní ẹjẹ́ ran yín létí ó dájú pé èmi ti rí Allah anabi Muhammad sallallahu alayhi wa alayhi, wa sallam ẹni àwòkọ́ṣe wa ńlá tá a lẹ́lòmíì tá à tún wá rẹ̀ yàtọ̀ ẹni wọ́n fẹ̀sìn rán tó káwa náà jọ́ kan nínú ẹni tí ó bá wọlé ọlá tí ó bá wọlé ọlá lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù èmi rí ìránṣẹ́ ọlọ́hùn yìí ní rírí tí ò sí iyèméjì ń bẹ lẹ́ni tó ṣe pé a máa bẹ fún odindi ọjọ́ kan gbáko lẹ́ni tí inú ń lọ tí ò ní nǹkan kan tó lè rí jẹ fi gbẹ́mí ró àṣọ ìtọ́ dáa nínú oúnjẹ o kódà kọjá pé oúnjẹ eléyìí tí ò da tó lè fi gbẹ́mí ró tí ò ní rí subhanallah báwo wá lẹ́yìn tí nǹkan ń da fún lónìí tí gbogbo àlámàrí yín ti ń lọ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ tẹ́sí wa máa dá tọ́mì tẹ́ máa nasẹ̀ tẹ́ máa dunnú tẹ́ rò yí pé níṣẹ́ lolúwa fẹ́ràn yín làlámàrí yín ṣe ń jásí bí ṣe ń jásí ọmọ yìí tó gbà lónìí ọmọ yìí tó pa lónìí ọmọ yìí tó ti bu ọ lónìí ọmọ yìí ntọ́wọ́ rẹ ti bà lónìí gbogbo òtúmọ̀ sípò sóríire tó bá tó bá tara tiẹ̀ tó ronú dọ́dọ̀ ga wa. anabi wa sallallahu alayhi wa alihi wa sallam tó ronú dọ́dọ̀ anabi wa sallallahu alihi wa sallam ọmọ pé afúniláyé rí kò túmọ̀ sí pé nífẹ̀ẹ́ ni ajẹ́kọ̀wọ́wọ́ bà kò túmọ̀ sí ó lè eléyìí gan nítorí pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọ̀tá Allah ni wọn ṣé wọ́n rò pé yọkàn sílé ayé fún wa yóò sì jẹ́ kí wọ́n máa gbádùn gbẹdẹmukẹ́ tó ń ta ìṣe díẹ̀ a kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ ọ̀ǹdẹ̀ wọn ni o wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin àwọn èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn kódà kó ṣe gbìyànjú lórí wọn kò ní gbàgbọ́. وقليل من عبادي الشكور àwọn tó kéré nínú àwọn ẹrú mi làwọn ẹni tí máa dúpẹ́ eléyìí túmọ̀ sí wípé nǹkan dá fún ẹ gbogbo ẹ̀ ń bọ́ sí fún ọ má jẹ́ kí eléyìí ọ̀tàn jẹ kó wá sọra sílẹ̀ mi máa ṣe Allah lọ́nà tó ṣe pé ò ní parí ilé ayé yìí pẹ̀lú ó padà parí rẹ̀ sí ipò ẹni tí ó sórí ibú abẹ Allah kódà kún kọ́ máa ṣàwà ló lórí ibú bí nǹkan ti ṣe rí lánàá kọ́ lórí lónìí fọ́pọ̀lọpọ̀ wa náà tẹ́ bá wowó lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam yìí oníkálukú wa tó bá bójú wẹ̀yìn tí wọ́n bá jẹ́ ọmọ tí ń kọ́ kíw àsìkò tí wọ́n ń kọ́ kíw lọ́dọ̀ àwọn àfáà rẹ̀. wàá rí i pé ìgbésí ayé yẹn kò rọrùn rárá fọ́pọ̀lọpọ̀ nínú àwọn àáfàá tí àwọn ọmọ kọ́kíó lọ́dọ̀ wọn èkó káká ni nǹkan fi ń bọ́ sí fún wa tí wọ́n fi ń rí nǹkan mú lọ sẹ́nu wàá rí i pé àti tọ́jú aya àti tọ́jú ọmọ àti tọ́jú ọmọ kíó kò rọrùn fáwọn àáfàá pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àáfàá yẹn tó ń kó àwọn ọmọ sí lọ́dọ̀ láti lọ kéwú ẹ bá mi bí àwọn òbí wọn ojúṣe wo ètò wo ni wọ́n ṣe kalẹ̀ fáwọn àfà lórí àti máa bá wọn tọ́jú àwọn ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò fi sísì tàbí tọrọ wọn ò fi bá wọn àfà yún ṣàwàdà lórí ọmọ tí wọ́n fi sílẹ̀ fáfáà kọ́ bá wọn kọ́ ní kéwú tó náà fi dolùmọ̀ wáyé o a sì máa ṣẹlẹ̀ pé omi nínú àwọn ọmọ tá a láàfin sílé kí òyìn wọn a máa ṣèjọdún mẹ́wàá lọ lọ́dọ̀ àfa lẹ́ni tí ń kọ́ kéwú akẹsẹsẹ rí tàwọn aláwùsá là ń pariwo wípé àbùrọ̀mọ sàlùmáǹjìrì alumájíràǹtì tí yorùbá náà ń ṣe kò ní síta haúsá ìdọ́kànṣẹlẹ̀ ni pé bí ibi yorùbá ti ń ṣe ń sàlùmájìrì tiẹ̀ kò pè fún ká wá bọ́ ọ bára kò sì pè fún ká ṣe bí ọ̀sẹ̀ kan àbóṣù kan ká má fomi kanra kò sì pè fún ká máa tọ́ lójúlé lójúlé máa béèrè wádìí àmàlà tí wọ́n bá jẹ kù lágboolé pé ńlá wa fẹ́ fi sóúnjẹ ìdí nì tí ò fi pè fún àkíyèsí gẹ́gẹ́ bí ìsàlùmáǹjìrì ìsàláwùsá bó ti ṣe pè fákèsì wà ìlà fìlhàkìkọ kò fẹ́ yàtọ̀ síra wọn. nítorí ọkàn mọ́mọ́ lọ fi sọ́dọ̀ àfa kan wọ́n tún máa sọ pé àtòkú àtàyè rẹ̀ àwọn ti bùn yín ẹ sá kọ́ńkí ó yanjú ókè ṣé òkú rẹ̀ láwàá kọ́ńkí ó ńgbà tí ẹ látòkú àtàyè rẹ̀ ẹni ẹ lè lù láti ojú ayé dójú ikú tí ọba gbọ́rọ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ọ̀dà ẹni abáwí ẹni akọlẹ́kọ̀ọ́ kí lọ mọ́ ọ̀mà jẹ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti sọ máa lẹ̀ wọ́n tún pẹ́yìn wọ́n bá pẹ́yìn dà wọ́n tún ní bojú ẹ̀yìn mà. àwọn àfáà yìí rẹ̀ bá rọra dá díẹ̀ ìní onílẹ̀ tí wọ́n ń kọ́ tí wọ́n gbìn gbàdó èrè sí lọ́nà pé tí èrè oko bá jáde iná làwọn máa ṣàmójútó táwọn fi máa tọ́jú ara wọn ìyàwó àtọmọ àtàwọn ọmọ ọlọ́mọ yìí ṣe mọ̀ pé àwọn ọmọ tán jáde láwọn lè kí òyìn tó ṣe é pé wọ́n lè sọ yí òsù táwọn fi ń jẹ àsán wọ́n lè sọ yí òsù táwọn fi ń jẹ àtẹ́ wọ́n ò lè sọ yí òsù táwọn fi ń pebi mánú sùn láì rí kan wọn à lè sọ́yè ìgbà tó ṣe é pé àfààní àbáwọn ìyàwó rẹ ní ẹni wọn gbìyànjú sápá lọ pé bóyá wọn jẹ rí nǹkan mú wálé tí wọn ò ní rí nǹkan kan mú wálé atọdọọrú wọn náà làwọn ọmọ ti jáde o eléyìí lọ eléyìí náà lọ bòmíì ayé tí wọn yí padà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. àwọn ti wà ní ipò tó ga wọ́n ti ní púpọ̀ lọ́wọ́ nínú nǹkan ilé ayé irú èyí tó ṣe yí pé ìdá kan nínú ẹgbẹ̀rún gbèje ti ń bẹ lọ́dọ̀ wọn kò kò fi ìrìbọ́ sọ́wọ́ àfa àwọn rí ìgbésí ayé àwọn àfa yẹn ó lé kókó ó kún fún ìdààmú àti ìṣòro ó kéré jù títí tí wọ́n fi kúrò lọ́dọ̀ àfa rẹ̀ ẹlòmíì títí tààfà yẹn ti kó láyé tọba wa wo pò tí wọ́n wà lónìí tó bá wo orú gbádùn tí wọ́n ń gbádùn lónìí tó bá wo orú dẹkùn tí Allah tó ti ṣe fún wọn lónìí tí kò yẹ kó ronú sẹ́yìn kó wo gbèsè ayé tẹ́ni tó ní kí òun yẹn tó ń lò kò wo dààmú eléyìí tí ń bẹ fún òun ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ tí ó tún kó sọ́dọ̀ ní ọjọ́ ọgbà yẹn kó fi máa rántí láti dúpẹ́ fún Allah kọ́ mọ̀ máa sánpa èmi ni mo tó bẹ́ẹ̀ ah nígbà tí mi ò mórí ìyàwó ayé bẹ́ẹ̀ ni dìndìnrín mi ò máa ronú o ẹ ti gbàgbé pé gbogbo ẹ̀ náà àdánwò ni má gbàgbé láti wẹ̀yìn wò ọ̀rọ̀ ìsìláàmù yìí náà láwùjọ tiwa tẹ bá wò ó nígbà àkọ́kọ́ àwọn bàbá bàbá táwọn náà kọ́kọ́ gba Islam ní àwùjọ aláwọ̀ dúdú bí Allahu azza wa jalla ṣe fi wọ́n mọ̀nà lọ sí di Islam tí òye àti máa wọn tó kéré ma lẹ́yìn tí wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọn ò sì tara ẹ̀sìn yìí pa kọ́bọ̀ kódà gan pípọ̀ nínú wọn yàtọ̀ sówó rẹ̀ ó tún fẹ̀mí rẹ̀ lẹ̀ fún ìlọsíwájú ẹ̀sìn Islam ẹlòmíì orí bí Islam ó ṣe tàn ká làwọn ọ̀tá ẹ̀sìn Islam ń lò pàṣẹ ẹlòmíì orí bí Islam tí ó ti ṣe gbalé gboko làwọn ọ̀tá ẹ̀sìn Islam gbé pàṣẹ ẹlòmíì ọ̀dà ní májẹ̀mú fáwọn ọmọ rẹ̀ ó sì tún jẹ́jẹ́ lé lórí pé kí gbogbo wọn máa lọ wọn gbọ́dọ̀ padà wálé àfi kí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam lákọ̀ọ́dínà àkọ́yanjú gbogbo ojúṣe tó máa máa ṣe fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní ìrànlọ́wọ́ wọn láwọn yọ̀ǹda rẹ̀ ẹ̀yẹn sátìlọ́kọ́ kéwì nítorí pé ẹ̀sìn tá a láàgbà wọ́n ní mà ló ní ọgbọ́n ògbè àwọn bàbá yìí ẹ ló wá ń pa ń di kíó náà aslan táàfì wa sọ pé owó ni wọ́n fojú sí nǹkan lé ayé wọ́n fẹ́ gbà tí wọ́n fi wá jẹ́ pé wọ́n ṣe gbogbo àwọn wàhálà ribiribi yìí lórí bẹ́sì islam ó ti ṣe tàn ká àwọn ò fi wá kọ́bọ̀ bẹ́sì fi wá àwọn ò fi pa lónìí nǹkan ẹ̀yẹn wo gbogbo àwa la wà ń di ọ̀rọ̀ ẹ̀ ní gbogbo level ní àwùjọ èèyàn dúdú ẹ rí i pé àwọn ọ̀pọ̀ ẹ̀sìn tí wọ́n ń sọ pé àwọn wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ nítorí kan lè ṣiṣẹ́ fún Islam kálá wọ́n wà ń bẹ̀ nítorí kan lè jóúnjẹ Islam tí ọba yí ọ gbé sórí òṣùwọ̀n lónìí wàá rí i pé gbogbo kò tẹ́nìkan bá lòun mú lọ lórúkọ Islam wọn à sí ń nítorí sí Allah wọn à sí ń bẹ̀ nítorí kán lè bá promote àgbọ́yé ẹ̀sìn Islam wọn à sí ń bẹ̀ nítorí kán lè bá promote òǹkà mùsùlùmí ṣùgbọ́n kókó kókó yóò sì yí padà tọrọ èèyàn méjì tí ò lè yára wọn lórí ẹ̀ òun náà ni báwo ni sásùn ó sì máa rọ sọmù. ọ̀kan ní ń bá kejì rẹ̀ sọ̀rọ̀ àti oúnjẹ ń bẹ́ ń bí kíní báyìí la ilaha illallah láì jẹ́ pé wọ́n pe irun oníkálukú wa yọ̀ bẹ́ẹ̀ àwa agégége agégége agégége kọ̀tán asẹ́ran ń bẹ lára àjànàkú so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ronú nípa Islam lónìí torí ẹ̀sán bá ti ní ẹ wọ́n fẹ́ fi àyè kan wọ́n fẹ́ fi ọ́ dibẹ̀ wọ́n fẹ́ fi ipò kan wọ́n fẹ́ gbé ọ síbẹ̀. Si èrò tiẹ̀ tí ó máa rò ní kékeré ní ọmọ àbí ọ̀rọ̀ àdúgbò yìí ni àwọn ará àdúgbò rí i pé masha allah la quwwata illa billah olóhùn ohùn rẹ̀ sì ròkè wọ́n lọ́ọ́ yẹ kó ọmọ pèpè fún sọ̀lá àwọ̀ ẹlòmíì tá a fi ṣe imam bó tilẹ̀ jẹ́ pọ̀ ọmọ kíw fipò imam lẹ̀ fẹ́ lomi yóò dogun yóò dìjà bí òní dogun ẹ̀rọ akùnlé imam ni ẹ̀jẹ̀ ń sìn kí ló dé máa pèpè fún sọlá Umar ibn al-Khattab radiyallahu anhu òní lawla al-khilafatu lakuntu mu'adhdhina tí ò bá sí jíjẹ́ olórí tí ń sàrólé fanabi sallallahu alayhi wa sallam tí mò ń ṣe ni olùpèpè fún sọlá tì ní ìbàjẹ́ òní ah, Umar manu èló ńlá dání ń rò pé yé pa pa pa náà ni láyé sìn èló ní pa bẹ́ẹ̀ bá lò òde tán bá dé wọ́n ní kíni èló la pa láì kiri ẹ̀kọ́ àtàkà subhanallah tí ẹ̀ ń bá rántí bẹ́ẹ̀ ṣe sọ ayé dà lónìí ẹ̀ rántí báyé ṣe rí ní àná àwọn ẹni tí wọ́n wà nídìí ọ̀rọ̀ ẹ̀sìn Islam lánàá wọ́n fojú wí náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló tún fara gbọ́ta nítorí kẹ́sìn Islam ó lè bá a tàn ká àwọn ò nímọ̀ púpọ̀ báyìí ń jọ náà ṣùgbọ́n ìmánì wọn pọ̀ ju tàwọn èèyàn lọ lónìí nítorí pé àwọn ṣe tọkàntọkàn tọkàntara ìtara ìgbárata tí wọ́n ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam bí ó ti ṣe lọ síwájú àwọn èèyàn ní lónìí ìrọ̀lẹ́ nìkan ti ṣe kìràkìtà kàràkìtì lórí kínníkínní kí láàrin ni. Kini kini, ẹ̀yìn kìràkìtà kàràkìtì náà tó bá rí pé nǹkan tó bọ́ sóun lọ́wọ́ pọ̀ ṣé ń dáhùn àwọn anáàánú a sì fi ẹ̀ para abẹ́ ìgbọ́rọ̀ sọ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ṣe ayé ànábì sallallahu alayhi ó tún kú ànábì tí ìgbádùn bá máa bẹ fáwọn èèyàn gbèsè ayé tí bá máa tiwọn. nínú ìgbésí ayé tálẹ́ ní àkọ́kọ́ tó ẹ kọ́kọ́ rí gbádùn àti ìdẹ̀kùnyùn nínú ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo tá a jẹ́ mùsùlùmí. tálẹ́ náà anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kánàbí ọgbádùn káwọ jìyà bẹ́ẹ̀ ni imáni sọ kánàbí sallallahu alayhi wa sallam kọ́ gbáyé káwọ kú nítorí pàǹdàbò bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam kọ́ bọ́ sífà kọ́ ẹ̀mẹ́ wa wo sẹ̀mí tánàbì ṣe ẹ wo sẹ̀mí táwọn èèyàn ń ṣe lónìí ẹ worú ìṣòro ìdààmú wàhálà tó bá nàbì sallallahu alayhi wa sallam ẹ worú ayé táwọn èèyàn ń gbé lónìí ó ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí dáadáa tó bá kojú kan náà lọ bá gan sí ẹ̀rìn káàkiri qul siru fil ẹ̀rìn káàkiri kẹ́ ẹ fi lè bá kọ́gbọ́n kún ọgbọ́n yín tí wọ́n bá wà ní ìlú tánàbì sallallahu alaihi wasallam gbé ìyẹn Mẹ́kà tàbí Mẹ́dínà ó fẹ́ lami lójú tó bá rí báyìí ṣe dà lónìí pé subhanallah rìn kúrò láàrin ìlú lọ sí ẹ̀yìn odi ìlú wo báwọn nílẹ̀ ṣe rí wò báwo làyè ká ṣe rí sílẹ̀ kan bẹ́ńbẹ̀ tán lè pa àwọn fẹ́ kọ pa àwọn fẹ́ gbin kò sí kò sí oòrùn tó mú kíkankíkan tí dàbí ẹni pé wọ́n ń rọ̀jò náà léèyàn lórí ńbẹ́ńbẹ́ o lè gbádùn fún bójú ọjọ́ ó ṣe rí lọ́sàn-án àti lálẹ́ ibẹ̀ náà làwọn ó ti rìnrìn àjò láti mẹ́kà lọ sí madina láti madina lọ sí mẹ́kà tí ó sì nǹkan rìnrìn àjò tó yàtọ̀ sẹ́sìn kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáaka tàbí ràkúnmí àwọn olùmọ̀ọ́sì sọ pé kẹ́ ẹ máa wo ìrìn ràkúnmí bí ìrìn èèyàn gangan ni torí tí ràkúnmí bá ń lọ táwa náà bá ń lọ pẹ̀lú rẹ̀ kò lè yára jù wá lọ. enigbo enikan gbọ́ ẹnìkan nínú wa tí ó sọ pé ìrìn ràkúnmí ti yájú yájú ń bo lẹ́yìn náà ṣe ń gbẹ́sẹ̀ yóò bá ti ràkúnmí mu káwa pa afẹ́ rìn afẹ́ rìn láti irú Ògbómọ̀ṣọ́ yìí kìí ṣèkó láti dúró akọ̀dé èkó adé Kútọ́nù adé Lómẹ̀ láti bẹ̀ àtúntẹ̀síwájú. Si á di Accra Ghana láti Accra Ghana á di eh, Monrovia ní Liberia láti Liberia láti Monrovia á tún tẹ̀síwájú á fi dé Guinea Conakry. tí ìrìn Mẹ́kà sí Mẹ́dínà ọba jù bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ àwọ̀ mọ́tò aláǹlọ́ ọba dàn láti Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn ń pariwo ah, ìrìn jìn pọ̀ ẹsẹ̀ ń ti ń ro mí gbogbo ẹ̀ tó yẹ kí tí a bá ní hold up two hours náà ni tí a bá ní hold up one hour ni subhanallah tó bá wá wo bójú ọjọ́ ṣe rí tó ń rún mọ́ kankan wàlá ọmọ kẹ áà áà kì í ṣe wàhálà kékeré lànà bìsí sallallahu alayhi wa kì í ṣe dààmú kékeré lọ́ba nàbí àtàwọn sàhábà àmọ́ ló kọ iṣẹ́ tí Allah fi rán mi mo fẹ́ jẹ ẹ̀yin náà sì pẹ̀lú mi tá a fi jẹ gbogbo ìṣòro gbogbo wàhálà yẹn kò jọ wọn lójú kò di wọn lọ́nà láti láti ṣiṣẹ́ eléyìí tí Allah fi rán wọn. tọ́ba wa wò lónìí lónìí tá à ń sọ̀rọ̀ yìí láyé ìgbà yẹn tó bá di àwọn òru tó sùpá ti dàgbà tán pín ìdùnnú ńlá ni fáwọn èèyàn àwa náà sáláì máa kíyèsí eléyìí láwùjọ wa níbi tó ṣe pé iná ò tí ì dúró dòní níbi táyé lajú dé ó bani lọ́kàn jẹ́ kí wọ́n máa sọ pé third world káwa nàìjíríà náà máa náwó pàǹbẹ láàrin wa ó bani lọ́kàn jẹ́ because gbogbo ilé ayé lónìí iná ó ti ń bẹ́ẹ̀ nù nǹkan tó common jù tí wọ́n pèsè fáwọn èèyàn lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan. múná lọ́ba wò àìbówó tí yín ní ọ̀jẹ̀ òru àtọ̀sán twenty four seven iná máa dúró ni àìjẹ́ pé gbogbo nǹkan dúró déédéé lọ́dọ̀ wa ó mú wa mọ experience àwọn nǹkan tó ti n'i ní th century ago láti nǹkan bí one thousand five hundred years n ti ń ṣẹlẹ̀ làwọn experience lónìí nígbà wọn ti múná kàn wọ́n ti múná dé kàn lọ́dọ̀ tí yín. ẹnì ká máa sójú pe pé masha allah gbogbo ojú ọjọ́ mọ́lẹ̀ ó ní kò sàdédé má jẹ́ bẹ́ẹ̀ ọmọ pé jọ́kẹ̀ ńlá la wà ni ọmọ pé olùjọ́kẹ̀ ẹ̀dógún lónìí ọmọ pé kẹta ẹ̀kẹrìndínlógún lónìí ọmọ pé kẹtàdínlógún lónìí ọmọ pé kejìdínlógún lónìí ni àwọn òru tí ojú sánmà máa mọ́lẹ̀ dáadáa ìgbà yẹn láyé ìgbà wọn ni wọ́n máa ríran ríra wọn bá sùn ìdí inú tó fi jẹ́ pé kò rọrùn fáwọn mùnáfìkì láti wá sí àṣùbà àti sọ̀látul ìṣà sọ̀láti tó le jù fáwọn àwọn ò wá sí sọ̀láti láti sin Allah wọ́n wá wọ́n wá ṣe sọ̀láti ní kẹ́yìn èèyàn ó lè bá rí wọn tẹ́lẹ̀ bá àwa náà wá o bàbá aráfá sọ orí mi o ẹ rí i pé tí ọba sì rí i pé ọjọ́ kẹnubọ́pọ̀ sọ̀látul ìṣà tá lọ fẹ́ rí i àṣùbà ilé ò tí mà tala fẹ́ rí àwọn sì fẹ́ kẹ́ máàkì àwọn present ni torí ọ̀rọ̀ tí òtún ká máa gbọ́ fún lọ́mọ tó a rí ọ̀pọ̀ wa múnáàfẹ́ òun fẹ́ pè fún pípẹ́ máàkì òní torí ẹ̀ ẹ rí i pé àwọn èèyàn sẹ̀mí kò síná àwọn èèyàn sẹ̀mí ní ìgbà tó ṣe wípé kò sómi. So talẹni tí ó ra kànga báyìí fún wa ní Madina káfí máa rómi mu walahul janna yọ gba aljanna báyìí ni Uthman radiyallahu anhu ló ra kànga yìí ló fi sọ ọwọ́ sáwọn mùsùlùmí ẹ máa mú mi rẹ̀ wọ́n sẹ̀mí ní ìgbà tó ṣe wípé tí nǹkan bá ṣẹnìkan kò sọ́fìtò wọ́n wá bá nàbì ni. sallallahu alayhi wa sallam anabi ọ̀sàdúà fún wa níbi tí nǹkan ti ń ṣe wọn báyìí ni wọ́n rí wọ́n sàn wọ́n sẹ̀mí ní ìgbà tó ṣe pé oúnjẹ dà ilé irú èwo ni wọ́n ń gbé ibùsùn irú èwo wọ́n ń sùn lórí ẹ̀ kí ni ń jọ́kọ̀ kí ni ń jẹ́ bàálù bẹ́ẹ̀ náà wọ́n sì gbé Islam láti Madina wọ́n lọ wọ́n padà gba Mẹ́kà láti Al-Madina wọ́n gbé Islam ó fi dé Tabuk ní ilẹ̀ àwọn Rómáwá nígbà náà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àwọn sàhábà wọn rẹpẹtẹ wọ́n gbé Islam lọ sí ambaratoriyatul Bizantiya níbi tí Roman Empire gan tí olúùlúùlú wọn tó fìdí sọlẹ̀ sí àwọn mùsùlùmí gbà ètí à ń gbọ́ tí wọ́n ń pè ní Istanbul ní Turkey lónìí Istanbul yẹn kápítà ni fún Imbratoriyatul Byzantiya Muhammad al-Fatih ọgbà fún àwọn mùsùlùmí wọ́n gbé Islam wọ́n fi dé Imbratoriyatul Farisiya empire tàwọn Persian àwọn mùsùlùmí tún gbà ike ẹ máa sọ pé àwọn alágbára ayé jù nígbà náà gbogbo ẹ̀ ló dìtàn lábẹ́ ìjọba ẹ̀sìn Islam àwọn tani ìdènà táwọn àwọn kèfèrí yẹn máa fi fojú di àwọn mùsùlùmí gbà náà gbọ́dọ̀ tẹ́yìn ìlú wo lẹ ti wá ayé wo lẹ ń ṣe ìgbádùn wo lẹ rí tẹ́yìn wá ń sọ ọ́ fáwa ká gba Islam ká lè bá a là àwọn wá sọ pé àwọn ò ní gba Islam. kí ni dáúdà yín fẹ́ dà àwọn ní gba islam ọ̀dà ajẹ́pẹ́ máa sanwó lù fún tani fún wa ni wọ́n máa ń sọ̀rọ̀ kẹrin oníhùn ọwọ́ akanipa ṣebí sọ̀rọ̀ gbìn ìhò náà dà ọ̀dà bá àbá sanwó lù kí a ti kó àwọn ọmọ ogun wa àwọn ọmọ ogun yìí àwọn fẹ́ràn àti kú fún. gẹ́gẹ́ bẹ́yìn ṣe fẹ́ràn àti mọ́kù subhanallah àfojúdi pé ọmọ àlù wo làwọn eléyìí ọ̀làjú wo lọ́dọ́dọ̀ wọn rí ìlọ́lọ́run ẹlẹ́dàá fi kádàrá kí ọjì àwọn kèfèrí bàjẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí gbà náà àwọn ọmọ pé ríróńdó ara wọn kọ́ ni wọ́n fi ń bá wọn jà yìí kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiiratan bi'idhnillah wallahu ma'as-sabirin mélòó mélòó nínú àwọn ọmọ ogun tí ò jùwọ́ ń wẹ́rẹ́ lọ tí wọ́n borí àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ àràgbá yamuyamu ọmọ ogun ramúramù ọmọ ogun ṣùgbọ́n táwọn tí wọ́n pọ̀ yìí tí wọ́n borí wọn bí ìfìnnìlẹ́ pẹ̀lú yọ̀ǹda Allah torí ẹ̀ tó bá lọ jẹ́ pé ọ̀kan nínú àwọn ìlú ńlá lànàbì bá ti wá ni bí àwọn Persian àbáwọn Rome wọ́n bá sọ pé ah àwọn èèyàn rẹ̀ wọ́n ní nǹkan ogun burúkú wọ́n sì jẹ́ ẹni tọ́jọ́ pọ́pa ọgbàjúmọ̀ wọ́n lajú ìdínú tó fi kólé ayé bá wọn nírọ̀rùn àyùnkáká ni lárúbáwá kí làwọn ní gbà eléyìí fi hàn pé àwọn èèyàn tí wọ́n bá dé almadina tó bá dé mẹ́kà tẹ́ wá ti gbọ́ ìtàn gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam tẹ́ sì tún rápẹ̀rẹ̀ bọ́ọ̀ nílùú yìí rí tẹ́lẹ̀ ẹni mọ̀gbà tí mánì yóò tún máa lékún sí i ah! àwọn mùsùlùmí àkọ́kọ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe ọwọ́ ayé kẹ́yìn tẹ́ wàá nù gbádùn lónìí ẹ̀yin tí gbogbo nǹkan dá fún bàjẹ́ kẹ́ ẹ má gbàgbé ìdẹ̀ra Allah falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf ẹ máa ń sin olúwa tó ní ilé yìí alkaaba ọba tó ti pé fún wa níjẹ ó ń fún wa nímu kò jẹ́ bí ó pa wá kò jẹ́ kó ń gbé ọ hàn wá léèmà ọba tí ń fi wá lọ́kàn balẹ̀ tí ò jẹ́ kí ìbẹ̀rù àti ìdúnkòkò dúnkòkò lajà mání kó ti pa wá rùn so ọ̀ràn yẹn ni ká dúpẹ́ fún Allah lórí àwọn àdẹ̀rọ ọlọ́kan ọ̀jọ̀kan tó ṣe fún wa. ìwọ náà tẹ́ kó o ti gba ìṣòro kọjá ti rá àwọn ẹni tí wọ́n jẹ́ olùkọ́ rẹ rí láyé tó jẹ́ pé ìgbésí ayé ọ̀rọ̀ ọ̀rùn fún wa olúwa ẹlẹ́dàá wa ti wá dáwọ́ lọ́lá o ti wà ń pò tó ga irú ìyàtọ̀ di àwọn olùkọ́ rẹ irú ìṣòro táwọn bá pàdé nínú sẹ̀mí allah ò pé ń tiẹ̀ ó yẹ kó dúpẹ́ fún allah nínú kó ń dúpẹ́ fún allah yẹn òun náà ní kọ́ ọmọ gbàgbé kó tún máa bójú wẹ̀yìn ẹni tó bá kù awọn àwọn ẹni tó kọ́ ọyàn mọ́sà ìjẹ́ni tí dáadọ́ máa tọwọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ wọn nítorí pé nínú pọ́ mórè nù ẹni tó sì fẹ́ fi sọwọ́ sí wọn má sọ pó kéré nítorí pé tó ń bá ń wò pó kéré kò tó nǹkan òun náà ni ó padà sọ ọ́ dáhùn tó ní lè ṣe nǹkan kan máa rántí ìwọ tó bá di àyè kan mú lónìí lórúkọ Islam tó á jẹ́ pé wò ó ní nǹkan kan tó ń tara rẹ̀ dà ju pé òun fi ń rówó lọ òun fi ń rẹ́bùn òun fi ń rí nǹkan lé ayé rántí pé ó lè jẹ́ ẹ̀dẹ́ nítorí pé àwọn kan ti lo àyè yẹn rí tó ṣe pòróró ara wọn làwọn fi gbèrò ìyà gidi ni wọ́n jẹ láti mú kí islam kó ṣẹ́kù di òní tí wọ́n wá ń pọ́n ti là má gbàgbé láti máa rántí àná kọ́ ọ má bàa ní òní <coughs> eléyìí ni nǹkan tí Umar ibn al-Khattab radiyallahu an ti ń pàkíyèsí wa anabiwa Muhammad sallallahu alayhi wa sallam awo ṣeyẹ méjì o pọ̀ ńlá síwájú wa ana sayyidu waladi adama yawmal qiyamah èmi la síwájú àwọn ọmọ adam lọ́jọ́ gbẹ̀ndẹ̀l qiyamah ànábì wa yìí irú ìgbésí ayé wo ló ṣe tọ́ba máa ń pa tó ń sìn rántí yóò máa lé ọkùnrin ìmánì lónìí wọ́n gbóúnjẹ kalẹ̀ fún ẹ oúnjẹ ti pọ̀ jù ìdá kanu mẹ́ta rẹ̀ lọ jẹ ló ti yó bá kété ọwọ́ apá ìdá méjì nu mẹ́ta ọ̀pátì ìyàwó rẹ̀ wá ń sọ pé ṣé èsì pé òun ti sẹ̀yìn ṣé èsì pé ń bínú sóun torí pé ẹ̀jọ̀ ń jẹ ẹyin tán wọ́n á sọ pé à ń lè jẹ oúnjẹ tó gbé wá tàn nítorí kó ti pọ̀ ju ààyè tó wà nínú mi fóúnjẹ lọ bá a ṣe máa bù fún yín nù tẹ́lẹ̀ wọ́n á sọ pé à ń lè jẹ tán o ó ti pọ̀ jù wọ́n sá máa fura pé ọyọ́rọ̀ tẹ sọ ẹ̀ sótọ́ ẹ̀ ń bínú ni ọ̀dà ṣé wọ́n á dá ikùn wa Kama má ní nǹkan míì tá a máa fi ṣe ju ká máa kó oúnjẹ sí lọ èwo ni ká fi sílẹ̀ fàtẹ́gùn èwo ni ká fi sílẹ̀ fómi èwo ni ká fi sílẹ̀ fún núrò tó bá jẹ́ pé gbogbo ẹ̀ náà lẹ́kọ̀ọ́ oúnjẹ sí tọ́ wá jẹun títí tójú rẹ̀ ọ́ dà tó ní jẹni tí làákà ìtún sẹ́kù lórí ẹ̀ mà nítorí ní tẹ́yẹ bá jẹ ńkọ́ lẹ yóò gbé fò ìwọ gẹ́gẹ́ bí mr ẹyẹ tẹ́kọ̀ o mọ ju je je je jẹ́ jẹ́ yìí náà lọ àwa yín wá lè a sì tún wá lẹ́yìn ìgbà tọ́jọ́ kẹnubọ pọ̀ àtúnbá yín ó ní èèyàn mi èèyàn gbogbo ẹ̀ jẹjẹjẹ yìí náà ni gbogbo ayé ti yín ẹ̀ ronú ń tẹ́ jẹ bí ń tẹ́ jẹ eléyìí túmọ̀ sí pé ọmọ èèyàn wọn à ronú dáadáa síbi wọn ti ṣe ń jẹun àpèjúwe wọn á dàbí tẹni tó ṣe pé ń sayé ń sẹ̀mí kó lè máa jẹun ni. nítòsí yẹ ni pé ká máa jẹun ká lè bá a fi gbẹ́mìí ró sẹ̀mí kìí ṣe ká máa sẹ̀mí torí ká lè máa jẹun ọ̀gá wa ni sallallahu alayhi wa alihi wa ó lè bẹ Allah kó ń jẹ́ ọ̀sọ̀kalẹ̀ láti sánmà àbí kọjá yìí pé kí olúwa ẹlẹ́dàá ọ sọ pé inú agbọ̀n yìí o gbogbo ìgbà tó bá ti fọwọ́ síbẹ̀ oúnjẹ lọ́ọ́ máa mú ní tútù tútù ní tútù tútù ṣe bó olúwa tó ṣerú rẹ̀ fún Mariam قلنا هناني الله تتي لاي لاي كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب قلوا أتسلي في مريم قلنا لولوا لاي لاي قلوا سروي فالنبي ومحمد صلى الله عليه وسلم جباله فالنبي أسي ودي ديو جوكا باكو tí inú ọmọ lọ láì jẹ́ poro ń jẹjẹ kódà oúnjẹ tí ìsèpọ̀ da lọ títí kò ní rí dẹ́bínù tí ò da tó yẹ pé bóyá kòkòrò ti wà nú ẹ̀ kò ní rí láti fi gbẹ́mìí ró kọ́ńlá ń bẹ́ ń bì o ẹ̀yin alájẹ ẹranko alájẹ ẹ̀bọ́kọ̀ àwọn abàkáàdù ìwà burúkú níwáyẹn o ìwà burúkú ni ìwà yẹn ó ní bí gàrí ló ń bá rẹ táde mu ọba kún kò lè yóò <laughs> ẹ mọ̀ pé gàrí bá dénú gan kéésò nìkan omi tó tún mu sí ó lè tó ti garawa kan lẹ́yìn ìgbà tó ti wà nù rẹ̀. ó ti wá sọ olúwa pé búrẹ́dì àtẹ̀wà bá ní àwọn búrẹ́dì táwọn tó ń tà sí àwọn páàfù sínú wọn ṣe fùkùfùkù kò lè yóò èyí ma máa dàbí pàmò àwọn irú búrẹ́dì irú búrẹ́dì bá subhanallah nbó la bá yàrá jánu eléyìí tí o jẹ jẹ jẹ jẹ lọ sallallahu alayhi wa sallam a máa sọ didi kan tí lọ. nínú tawhid ẹkọ mbẹ́mbẹ́ o pàànàbì èèyàn ni àwọn èèyàn yòókù ntí máa sàwọn èèyàn máa si òun náà tí wọn náà bá jẹun kí ni ó sọ inú ọmọ lọ òye ọmọ kọ ẹsẹ̀ rẹ̀ ò ní ranlẹ̀ ẹnu rẹ̀ ò ní rọ̀rọ̀ ojú rẹ̀ ọmọ pòyì kọ́lé sí rẹ̀ yọ ọmọ wọ́n máa gbọ́ sọ̀rọ̀ kọ́ ọmọ kú kékeré kí ni sọ. <laughs> torí pé ọ̀dà fi mọ́tò ni wọ́n ní mọ́tò tí ò lè ponú bóló lè rìn dé kò lè rìn débi kan tí ó fi kú bí ìwọ náà ni ẹ̀sọ́ pàápàá jùlọ tí èèyàn ti sọ̀rọ̀ alẹ̀ fún jẹ́ ẹlòmí ọkàn dẹ̀tílẹ̀ bí gòtàdá nígbà tí ò sí kò sí energy source of energy rẹ̀ ti wà empty tọ́ba ti rọ kíní ìdí sí tó ń jẹ́ tí wọ́n fẹ́ kó yẹ ẹ máa sọ̀rọ̀ báyìí mọ̀ ń gbọ́ <laughs> torí anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam a máa ṣe ọjọ́ kan lẹ́ni tínú ńlọ ó túmọ̀ sí pé èèyàn ni bí àwọn èèyàn yòókù sí ọ̀rẹ́ ìwọ́n tó ń pa anabi tó ń sin anabi káfíìrì ni ọ mushrik lọ́dọ̀ àwọn ahlu sunnati wọ́n ní ṣíṣe tí ń tí máa ṣe àwọn èèyàn lásán tó ṣe anabi náà sallallahu alayhi wa bí ebi látàrí kò sóúnjẹ bíi sísèse látàrí pọ́ farapa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó ń fi hàn wá pé èèyàn náà ló náà bíi tiwa wàlákìn ẹni tí Allahu ṣàgbéga rẹ̀ pẹ̀lú kó ṣe ní ìránṣẹ́ rẹ̀ àmọ́ wa púrúǹtù púrúǹtù lẹ́vù la wà tó máa sọ fẹ́nìkan pé wọ́n mọ́ ni taniọ́ sẹ́mi lọ́n bá sọ̀rọ̀ bá taniọ́ zero upon zero equals to. zero táǹdọ̀ ọmọ ilẹ̀ dáhùn péré ẹ léèyàn sọ anábì sallallahu gbéga ó ṣe níranṣẹ́ rẹ̀ wàláàkì èèyàn náà níbi tiwa ó túmọ̀ sí pé ẹni tí ti ń pè ànábì ńkọ́ mushrik ọ̀sẹ̀bọ ni bó bá yẹ kó bá pa ànábì ọ̀dọ̀sẹ̀bọ tá a fẹ́ pè tó ní yàtọ̀ àwọn yá Aliyu yá Hussein ọ̀sẹ́bọ ni wọ́n àbí wọ́n sọ̀sẹ́bọ báwọn ṣí àṣẹ máa ṣẹnu wọ́n ṣe tọ̀wáfù nídìí Kaaba nídìí ilé olúwa wọ́n máa ṣe Ya Aliyu yá Hussein Ya Aliyu Ya Hussein ṣírù. bákan náà ẹni tí ń pe màláíkà Jibril màláíkà Mikael màláíkà Israfil wọ́n sì ra dámọ́lákùn mọ́tì sí léè gbogbo àti ẹni pé Jibril tẹ́ pé Mikael tẹ́ pé Israfil ó yẹ kẹ́ ẹ tó pé yàmọ́lákùn mọ́tì wàá máa mú un lọ wọ́n ní pè yùn tó ẹ̀ ń bá ti pè nǹkan mí yàtọ̀ sí Allah ó ti di kíni ọ̀sẹ̀ bọ́ tọ́ ẹ rí i pé. ó fi hàn pé bọ́ bí Allahu bá ṣe fẹ́ kọ́rọ́ èèyàn jẹ́ ẹni ma jẹ́ o Allahu ọ̀sẹ̀ ṣàyà fànàbí sallallahu alayhi ṣùgbọ́n ẹ gbàgbé àti sọ anábì lọ tọrọ lọ́dọ̀ Allah pèsè mí ní anábì tálákà mi fẹ́ ọba tó tọrọ kó n fẹ́ ọba ni la yọ kọjá gbogbo bá ń sẹ́ lérò ó túmọ̀ sí pé ngbàtẹ́yìn máa kíó ẹ wá sọ pé dandan ó yẹ ká ẹ lówó sẹ́ńtara yín dànù ni o ẹ̀ńtara yín dànù o lè lówó o àmọ́ ò ní jẹ́ pé àfojúsùn rẹ̀ àgbà òun náà ni pé kíkẹ́ òrè ó lè bá jẹ́ kí ó tó ọmọ pè ní kí ó tọ́ lálùbáríkà àfikún olówó àlùbáríkà báwo ṣé owó ni wọ́n ń pè lálùbáríkà ni tọ́ọ̀bá lówó ọ̀ lálùbáríkà tọ́ọ̀bá ti lówó ti lálùbáríkà wọ́n wá ń pè ọ́ ní bàbá àlùbáríkà nítorí pé ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn mọ̀ ní ti ń jẹ́ àlùbáríkà ni ebólódò làwọn torí anabi sallallahu alayhi wa alihi wa sallam òun ló tọrọ bẹ́ẹ̀ kíkí allah sọ ní anabi tálákà a sì sọ pé àǹfààní tó wà ń bẹ pọ̀ jù kọjá anabi ọba lọ. ẹ rí pé tálákà ṣe súnmọ́ ní gbogbo ọgbà fún gbogbo ọ̀rọ̀ lọ́nà tó ṣe pọ̀ bò lè ṣe súnmọ́ bẹ́ẹ̀ yóò bá máa sọ pé òun súnmọ́ ba ní ní ní ní ní lóde wọn ẹgbẹ̀ ẹsẹ̀ kí ni kí náà ń náà rí ẹgbẹ̀fà òun tó dínà sọ́ba kí ló dínà sísí ètò òfin súnmọ́ la hawla wala quwwata illa billah ẹni tá a súnmọ́ lódì wọn ẹgbẹ̀fà tá a jìnnà sí lódì wọn ẹgbẹ̀je tá a lè bá sọ̀rọ̀ wọ́n ní kọ́ mọ́ bá dàbí arọ́bàfin torí arọ́bàfin lọ́ọ́ bá pa irọ́ lásán àwọn bá jẹ kúrẹ́ dínà tó bá jẹ́ tí ọba tó láṣẹ ńkọ́ sẹ́mi pé yọ kọjá sísọ báwo ni ó ṣe jíṣẹ́ Allah fún àtàwọn náà lè gbọ́ báwo ni ti sọ fún wa ọba yé wa tá a lè súnmọ́ báwo ni gbogbo ń ti ń ṣe wá láti mọ̀dájọ́ rẹ̀ nígbà tó bá pẹ́rù ń ti ń ṣe wá kì í sí òun. irú hikima tó wà nù jíjẹ́ tálákà ànábì nù sallallahu alayhi torí gbogbo ń ti ń ṣe wá ń ṣe òun náà. a máa tara ntọ́ba ṣe sí ntọ́sẹ̀ nínú ti ń ṣe wá máa ń tọ́ yẹ káwọn náà máa fi lọ gbogbo ntọ́ba ti se wá. á sì tara rẹ̀ ráàánú ẹ̀gbọ́n tí Allah sọ ni bil mu'minina ra'ufur rahim torí pé ẹni tó lọ́lá tó nípò tó jẹ́ ọba wọ́n yẹn sábà láàánú. àbẹ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni innal insana la yatgha arra'ahu istaghna ọmọ èèyàn máa ń gbéraga ni ẹni rí kọ́ ra rẹ̀ lẹ̀ tó bá ti rí pọ́ùn rọ̀rọ̀ torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni láàrin àwọn sàhábà rẹ̀ tálejò bá dé kò ní dá nàbí mà sẹ mọ̀ pé táwa bá jọ wọṣọ kan náà ẹni tó lọ́lá tó lówó nu wa fìlà rẹ̀ ó yàtọ̀ abẹ́gẹ́ tiẹ̀ ẹni tó bá dé bọ́yé ẹni tí wọ́n wà bọ̀ ní tiẹ̀ àbí òye <laughs> tó bá jọ kan náà kọ bàtà yọ wọ́n jọ kan náà bàtà kan náà kan náà ago rẹ gbogbo ẹrú kan náà ohun rẹ̀ ń kọ́ yọ̀ọ̀yà àìwọ ah, Ibrahim àwọ̀bọ̀bì àwọn yòókù mi ok mọ̀ ń bọ̀ so ẹni tó tọ́ sọ̀rọ̀ ti halẹ̀ ti halẹ̀ bọ́yẹ̀ ni tí wọ́n wá bọ̀ ni tànàbí ò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam tí ó tún fi wá di pé wọ́n tún lọ bá ẹ̀dá kùntùrọ̀ lọ ẹ má bínú o yìí mọ́ta lànàbì nínú yín ok tí ọba jẹ́ pọ́jà nàbì tálákà ṣé yóò ṣe ṣe bẹ́ẹ̀ kó lè ṣe ṣe bẹ́ẹ̀ àwọn ọlọ́lá ayé lónìí ẹlòmíì kọjú pé kọjú ebú ni wọ́n máa fi jí wọn lásìkò tẹ̀sí ń jí wọn pẹ̀lú ògo Ọlọ́run àwọn ẹni tí wọ́n ń ṣe morning shifting wọ́n ti parí iṣẹ́ àwọn ataláfùtúnù ti ń wọṣẹ́ ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ jí òun wọ́n lè máa bú wọ́n máa ṣépè fún pé ìgbà náà ni ó tó jí so irú àwọn ọlọ́lá ayé nù ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam òun náà lọ sẹ́ sàbẹ̀ torí káànú yẹn ó lè bá a jẹ́ pa àmọ̀túmọ̀ rẹ̀ kì í ṣe pé ó wu anabi sallallahu alayhi wa sallam pé ó wù òun láti fi ebi parọ́ òun kò fi ṣèkà kò níni torí pé gbàtí wọ́n bá ní wọ́n á máa jẹ́ kí. àmọ́ nígbà tí ọba sí ń kọ́ wọ́n ṣe sùúrù ó túmọ̀ sí pé àwa náà lára ara ẹ̀kọ́ tá a kọ́ nù tá a bá ní ká má yayọ̀ pọ̀rọ̀ tá a bá ní ká má bara jẹ́ sọ̀rì tinú nítorí pé tó bá kan lónìí kò túmọ̀ sí pé yọ kan lọ́la dídùn tó dùn lónìí kan lọ́la o débi pọ́ wá àdéhìí kan nítorí kí ní ọmọ bàá máa lọ wọn látàrí ebi tàìrí nǹkan jẹ anábì máa ń di òkúta mákùn wọn nítorí tí ibi tá à ń jẹun sí tọ́ba ráyè sọ́ra lẹ̀ ní máa ń rìsọ́ọ̀tì sí pé ebi ń pa mí àmọ́ tó bá kébi tá à ń jẹun sí o bó ṣe oúnjẹ jẹun lọ́wọ́ àfi nǹkan ló so nǹkan mọ́kùn rẹ̀ bí ìgbànú àbí ó tún fi òkúta bí pẹ́yàn blọ́ọ̀kì pẹlẹbẹ tí wọ́n ṣe bí fancy block tí wọ́n máa lẹ́ mọ́lẹ̀ ń ta lọ́ọ̀kì yẹn tí ò tóbi jù tó gbé sínú so igbanu mọ́ dáadáa o ní mọ̀ pé bí ń pọ́ sí lè sùn sọ anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe sàábì Umar radiyallahu anhu ó lànàbí ètò ẹ̀rí adakal adakal wọn ní dábìínù tó ti bàjẹ́ ni. ṣé mo pé oúnjẹ tá a jẹ aré ìtọ́ da láàmọ̀ pé iyán kan lẹ́ẹ̀ma àmàlà kan dín kókó bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ẹ̀ ń pé aré yìí tí ọ̀lẹ́ ma tọ́ àárẹ̀ yìí tí ò di kókó tó pọ̀ but ninety nine point nine percent iyán tí wọ́n gbé fún wa gbogbo ẹ̀ lọ́lẹ́mọ̀ ninety nine point nine percent àmàlà tán gbé fún wa gbogbo ẹ̀ ló di kókó sọ́sọ́ pé nǹkan kan di kókó àbá ọmọ kò sọ ọmọ kò sọ nínú Yorùbá sọ pé tí ń tà ń bá tán kí n ta ìjẹ náà ń kọ́ kò múra èyí tí dẹ́bí ìlú tó dáa ọ̀bá sí. Si ọwọ́ orí oró ní kòkòrò ọwọ́ sọ pé actually actually kọ̀ ó ti kó kíní jẹ bí kọ́ ẹ pé bí ń pààyàn ni wọ́n á gbé àmàlà fún ọ wọ́n tún ra bọ́ fọ́bẹ̀ gbẹ̀gìrì sí wọ́n bọ̀ kán omi ọbẹ̀ sí wọ́n bọ̀ fi màmá ẹyọ kan wọ́n gé sí ọ̀kan ti sàánù rẹ pín nàtọ̀ wa jẹ́ wọn á ní ẹ ṣeun bó tilẹ̀ jẹ́ pé ọbẹ̀ gbẹ̀gìrì ń sàn pọ̀ màmá náà gan òkúta wà nú ẹ̀ sẹ́nu ẹ̀ lọ́yẹ ká ti gbọ́ <laughs> ìwọ tó ṣe pé ọ̀ ń gbọ̀n níbi ewé jóbélé kó tó gbẹ̀yìn fún ọ wá jẹun tẹnu rẹ sí kọ́ torí ẹ̀ ó túmọ̀ sí pé má fojú di oúnjẹ kankan ìwọ tó rí dáadáa lónìí ó lè má retí ọ̀dà tó gan rárá lọ́la. torí wọn sọ pé anabi wa sallallahu alayhi wa sallam kèé bẹnu àtẹ́ lu oúnjẹ kankan tí ó bá ti jẹ́ haram tó bá wù jẹ yọ jẹ tí ọba bá wù jẹ yọ dákẹ́ ṣé anabi sallallahu alayhi wa sallam tí ó sọ didi ọjọ́ kan. lẹ́ni tí ń lọ tí ò sóúnjẹ ni wọ́n wàá gbóúnjẹ kankan lẹ̀ ni wọ́n máa bú oúnjẹ pé ah, ta ni kọ́ máa jẹ bá ah, ẹ̀ dá nǹkan mọ̀ ni ta ni kọ́ máa jẹ láfún ẹ̀ dá nǹkan mọ̀ ni sọ bẹ́ẹ̀ láìláì tó bá wù jẹ yọ jẹ tí ó bá wù jẹ tó pàtì eléyìí jẹba. àdìsí tó tẹ ẹkọ tó wà ń bì ni pé ẹ má jẹ́ alẹ́ ẹni tó wà ń pò pé gbogbo nǹkan mèremère àti gbádùn tayé yìí òun lọ yẹ kó jẹ ètò pọ̀ jù ń bẹ̀ ètò bá jẹ kù lọ yẹ káwọ̀ ọ́ máa jẹ òun ni ò sí àwọn nǹkan láyé jẹ bọ́ wà gan kọ̀ọ̀kágùn sọ́dọ̀ rẹ̀ ó sì sẹ̀mí bẹ́ẹ̀ òun náà sì lọ̀gá wa síbẹ̀síbẹ̀ nǹkan lé ayé èmi mò ń gun mọ́tò tó dáa tó báyìí èmi mò ń gbélé tó dáa tó báyìí èmi mò ń fẹ́yàwó tó dáa tó báyìí èmi lówó tó pọ̀ tó báyìí wà lọ́wọ́ mi kò sọ́ọ̀dì kankan nínú òṣùwọ̀n ti ṣẹ̀ríyà èyí tó lè sọ di bàbàrà nínú òṣùwọ̀n ṣẹ̀ríyà ọ̀nà ń Allah kọ́ máa páyà Allah tí wọ́n bá bí yín léèrè ṣé ètí máa ń sọ ní di bàbàrà lọ́dọ̀ Allah làwọn amójútó ni àbí ètí máa ń sọ ní di bàbàrà lójú ọmọ èèyàn tẹ̀bí nǹkan tó dáa tọ́jà lọ́dọ̀ tí ní kí wọ́n sọ pé àwọ̀ rẹ̀ ń dán ó tiẹ̀ fi hàn gbọ̀n ah! kò lè wọ sọkọ́ mọ́ yẹ. arówó lò àjọngọlọ tó gbogbo oru eléyìí ìní máa jọ àwọn èèyàn lójú àgùntà sọ ọ lò gbogbo àwọn ọrọ̀ ní máa jọ àwọn èèyàn lójú àmọ́ ń tẹ́ ẹ́ ṣe tẹ́ẹ̀fì jẹ́ bàbàrà lọ́dọ̀ Allah ẹni tí bá ti ń ṣe ń kọ́ wọ́n máa sọ ló kọ àti òkìtì àti bàbá rẹ̀ torí ẹ a gbọ́dọ̀ rí ilé ayé yìí kárí sá a gbọ́dọ̀ dé máyà ìwọ tó tí ní nǹkan ilé ayé tó nǹkan yẹyẹ wọn fi ọsẹ o ẹnìkan gbé mọ́tò kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n tó tún dé rẹ̀ ó ọtẹ fèrè bígbà tó fẹ́ gbé ọ bó o ṣe síjú wo bẹ ọkọ tẹ náà hóó kékeré ni ó kó dùn rò làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ ta <laughs> pé mọ́tò bá da ara ìwọ ń náwó tiẹ̀ gbé wíì e ra mọ́tò kọ́ wọn pé ẹ̀dẹ́ ni agolo yẹn ẹ̀dẹ́ ni so ń gbọ́ òkúkú ní gbẹ̀mí kí lọ́ọ́ à ń tẹ fèrè sí ọ̀fẹ́ bà mí lórí ọ̀fẹ́ bà mí nú jẹ́ àbí bẹ́ẹ̀ ni la hawla wala quwwata illa billah ọkọ́lé ilé rẹ̀ ti wá dá lójú rẹ̀ o rò pé lé àlùjáná ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀hún àjòkó síwájú ta lẹ́yìn kan bá ti wá kọjá ẹ̀yin ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀ lè kí wa ìyẹn ni pé kí wọ́n lè bá wo ilé tó ń kọ́ ẹ lè kí wa ìsìlì yín bá wí ọmọ olóṣì ìran bàbá yín kàn kọ́rù eléyìí la hawla wala quwwata illa billah gbogbo sáyé yìí náà tó bá wú yóò ti agbádá ń báyìí níbi labalábá tí ó gbé sókè dáadáa gbà náà ni wọ́n máa sọ̀rọ̀ káyọ̀ lè wò yóò wá máa dà á lẹ̀ lọ́kọ̀ọ̀kan bá gbogbo rọrùn ẹ̀jẹ̀ apàtì tí yorùbá kà kúnnù afẹ́fẹ́ yẹyẹ àfi ayé òun fẹ́ wọ sọ̀kan tẹ́nìkan wọ́ọ́rú wọ ojú tì tí wọ́n ti wọ ẹnìkan ti àyẹnìkan ti wọ̀ náà àbí wọ́n ṣe yẹn àtòrí ojú tì ọ́ ẹ ọ̀fẹ́ kọ́lé kan tí wọ́n kọ́rú ẹ̀rí ẹbí wọ́n ti kọ́ ojú tì ọ́ fẹlẹ́ ìtútù ẹ̀yẹn ni wọ́n náà níjọ́ tí wọ́n bá ti sèwọ̀n ojú tì ọ́ eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ àwálé ayé má yà ìwálé ayé má yà lọ́sọ̀ àwọn èèyàn dèèyàn bù ìwálé ayé má lọ́sọ̀ àwọn èèyàn dó lè ìwálé ayé má yà lọ́sọ̀ èèyàn dó ńlára ìwálé ayé máyà lọ́sọ̀yàn dikẹ́ni mányì ìwálé ayé máyà lọ́sọ̀yàn tó ń kun ọ̀tẹ̀ rìkísí ìwálé ayé máyà ni torí pé ẹ̀yin tẹ̀ ń sọ̀tẹ̀ tẹ̀ ń ṣe rìkísí tẹ̀ ń lẹ́dí àpò pọ̀ ẹ̀rí pé ẹ̀yin ò rí nǹkan lé ayé ni ẹni tẹ̀ ń ṣe rìkísí rẹ̀ tẹ̀ ń sọ̀tẹ̀ rẹ̀ tẹ̀ ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pọ́ bọ́sùn lọ́wọ́ ọbọ̀ mẹ́yìn lọ́wọ́ tẹ́ẹ̀ bá wálé ayé máa ń ó mú tiẹ̀ atẹ́gùn tá a mí yìí sọ́dọ̀ bàbá ẹnìkan lọ́gbà kó tó dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lárísì kiri jàmà lárísì kí ẹnìkan onígbọ́wọ́ ẹnìkan kó tó tẹ̀ ọ́ lọ́wọ́ atẹ́gùn tá a mí àpèjúwe ńlá ni fún àrísìkì bó ti ṣe jẹ́pẹ́ nìkan ò lè dí tiẹ̀ lọ́nà ntí Allah kọ́ ni wọ́n ń bọ̀ ẹnìkan kò dí tiẹ̀ lọ́nà wọ́n ń tan rẹ̀ jọ wọ́n ń kọrin òfò káyé má pa kádàrá òǹdà tó bá sì kọ ètò pọ̀ fún ọ náà sọ̀rọ̀ àsọ fún wa níta tó bá kú díẹ̀ káàtó láriwo láàrin ìjà òun ọ̀mẹ́rin tó ń sẹ́ o àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin yóò bá lẹ́bù akramakumullah ẹgbà tó tẹ̀lé lẹ́yìn Aisha lọ sọ̀rọ̀ tó tún mú kí ẹ̀mí ó mì ó lẹ́nu Nabi wa Muhammad sallallahu alaihi wasallam tó fìyà wa ma fi bayti min shay'in ya'kuluhu dhu kabid. kò sí kankan tó sẹ́kù lé mi tápá ànábì fi sílẹ̀ fún mi nígbà tó kù. ló ń jẹ tábẹ̀mí lè jẹ subhanallah ẹ̀yin obìnrin tí ẹ̀ mórí lẹ́ ń gbọ́n o aláìmórí lẹ́ lomi ọkọ yìí ọ̀rọ̀ amúdú èlùbọ́ méjì ọ̀rọ̀ àti gàrí méjì ọ̀rọ̀ àti rẹsì méjì gbogbo ẹ̀ ló gbé sínú ilé ń sì ń tiraka lójoojúmọ́. láti wá mọ̀rẹ́ni kéjì oúnjẹ tí ó fi máa lọ lọ́nà ọ̀fun ìyẹn ọbẹ̀ tí ó fi máa gbé wálé ńjojúmọ́ olówó tó fi lè rẹ́ran olówó iyebíye ṣùgbọ́n ń ra pàmò lọ́nà tó ṣe pé àwọn obìnrin òun àtàwọn ọmọ òun wọn ò ní máa sún ebi òní kò ṣètò oníṣẹ́ ní táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń gbé kalẹ̀ nu bàbá kan sọ fún mi ó ló ti tó ní tó ti lé ní ọdún mẹ́wàá tíyàwó òun ti sá lọ òun ò sì tí ì fẹ́ lómi ìdípò rẹ̀ kí ló ṣẹlẹ̀ ó nílé táwọn ń gbé irú ẹja tí ọkọ obìnrin táwọn ń jọ ń gbélé máa rà wá fún ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣe bẹ̀ ènìyàwó òun náà sọ̀kúndùn rẹ̀ agbára tóun ò sì ká ngbàtàgbára tòun ò ti ká ntójú ó bínú fòun lẹ̀ lọ́nu torí ẹja ó lóun ra ẹja ṣáwá àmọ́ arákùnrin yìí máa rẹja kòté kòté tó sì tó fi hàn gbà bí apá báyìí ni ó gbé wá bíi méjì sẹ́nu kí táwọn bá ń dín ṣáwá táwọn ń dín kòté. ìsọwọ́ta sánsán ìkíníkejì ó ṣe kíni yóò yàtọ̀ síra wọn ojúkòkòrò yìí ńlọbìnrin yìí ṣe tó fi sápò subhanallah ṣùgbọ́n ya ńlá wa ọlọ́gá wa anabi sallallahu alaihi wasallam ń kú nínú àwọn obìnrin yẹn yẹn tá lànà fẹ́ràn jù. Aisha radiyallahu anha táàpé ẹ ibà yóò rẹ ní ọgbà pò ráìsì bẹ́ẹ̀ ọgbà pò èlùbọ́ bẹ́ẹ̀ kí lẹ́nu tó fẹ́ Onye ṣe é. <laughs> Allah ó ní ànábì kù kò sí oúnjẹ kankan lè mi tá ànábì filẹ̀ fún mi tí abẹ̀mí lè jẹ Allahu akbar illa shatru sha'irin tínrín ọkà bàbà fífẹ̀ tínrín rẹ̀ kàn yìí bí tínrín ọkà bàbá ń lànàbì fi sílẹ̀ fún ẹyọ kan kánà fi rúfin lé tí ń bẹ lórí ibi tá a kó ẹrù sí lọ́dọ̀ mi fa akaltu minhu mo wá ń jẹ nínú rẹ̀ mo ń jẹ nínú rẹ̀. hatta ala yi títí mo fi rí kó mi ah bẹ́ẹ̀ bá ń jẹ oúnjẹ oríṣi kan lójoojúmọ́ oúnjẹ wo lẹ́rù kọ́ dáa jù gan láwùjọ wa lónìí èèyàn ìjọ mélòó lẹ fẹ́ jiyàn dàtí èso yìí kọ́dà bí èèyàn jẹ́jẹ́ sà ah, èèyàn ó jẹ́ wàhálà yóò padà sú yàn àbí èèyàn jẹ́ bí àwọn ìgbéra ó jẹ́ yóò

so téèyàn bá ti jẹ́ pé ọ̀kan lèyẹn tẹnumọ́ lèyẹn ti yí máa sùn yàn náà ni àìsàn ni mo jẹ́ tó fi sùn ni. fakiltuhu fafani mo á jẹ títí tó fi tán eléyìí túmọ̀ sí pé anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn kú wọn ò fi oúnjẹ sílẹ̀ fún ìyàwó wọn tó ṣe pé wọ́n lè máa jẹ ìbéèrè ńlá wà ń bì ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni ṣé anabi sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bófin ṣẹríya bó ti ṣe pa wá láṣẹ pé ká tọ́jú àwọn ìyàwó wa. Wa jíjẹ àti mímu ká máa ṣe fáwọn ìyàwó wa sànàbí ń ṣe àbí ò ṣe ó ń ṣe ṣùgbọ́n gbà tí ò bá sí rárá rárá àwọn obìnrin yẹn náà ṣe sùúrù àbí wọ́n ṣe sùúrù torí Àìṣà sọ fún wa ó kan àbóṣùpá méjì ó máa ń wá nílé ànábì sallallahu alayhi wa sallam tá à ní dáná kí lè máa jẹ Aisha ní al-aswada al-labanu wat-tamr wàrà àti dàbínù wàrà àti dàbínù ṣé wọ́n ń gbé sàrà rẹ̀ wá fún wa ní àbí haram ànábì jẹ sàrà haram ni sàrà lórí ìyàwó ẹ̀ haram ni sàrà lórí àwọn ọmọ rẹ̀ anabi sallallahu alaihi wasallam náà ló pèsè rẹ̀ bẹ́ẹ̀ pípèsè tànàbí pèsè rẹ̀ látàrí kó ní kí wọ́n lọ rà wá ní anabi máa ń ra nǹkan o anabi máa ń ra nǹkan torí ẹ̀ ló ṣe jẹ́ pé aṣogun rẹ̀ ó fi dógò sọ́dọ̀ yahudi látàrí pọ́ gbóúnjẹ àwọn ìrà lọ́dọ̀ rẹ̀ tí ó gbé wálé sànàbì sallallahu alaihi máa ń ra oúnjẹ wálé tó bá wá jẹ́ wípé eŋti àwọn ìyàwó ànábì ń jẹun nígbà tó bá wà tó bá pẹ́ bùn náà wọ́n bùn ànábì sallallahu alaihi wasallam ta ló pèsè rẹ̀ ànábì sallallahu alaihi wasallam nù nítorí pé ìgbà tí wọ́n gbé nǹkan wálé fún ìyàwó rẹ̀ sáàmà ti jọ jẹ́pọ̀ jì tó bá gbé wálé ó ti jẹ́ ẹ̀tọ́ fún ọ ló fi gbé wá fún ẹlòmíì tọ́jọ́ràn àyàn lórí tiẹ̀ láti fi kọ́ bọ̀ Allahu azza wa jal kò sì ní tìtorí wípé n tó fúnyàwó rẹ̀ tó jẹ lónìí bíbò ni wọ́n bùn ọ ò ní ládàá kan tó gbà ń bẹ̀ kò sí lákọọ́lẹ̀ nù ṣẹ̀ríà láti má jẹ́ ọjọ́ pé o jì ó sì bùkátà kọ́ máa kàwé ẹjọ́ fúnyàwó rẹ̀ pé wọ́n bùn mí ni o wọ́n ṣe kínní ni wọ́n bùn mí báwo torí pé ńgbà wọn ti bùn ọ ó ti ṣe kínní ó ti di tiẹ̀ àwọn àgbà tó bùkátà láti tuṣu désàlẹ̀ kòkò òun náà ni bí kọ́jọ́pọ̀ jáde òfin yéyàwó pé kò sí nǹkan kan àmọ́jẹ́ ń gbìyànjú ìbùkún bẹ́nu kásísẹ̀ kò pẹ́ kó jìnnà lọ́ba tún padà dé o sì gbé nǹkan wọlé ah kó ló ti ajẹ́ bá wọn ẹni kò sí nǹkan kan bọ́lá tí wọ́n á fi relé yìí bẹ́ẹ̀ làá bí ni alihamudulilayi ẹ̀rú ọlọ́nkan ló bùn mí nítorí kọ́ mọ́ bàdí pọ́rọ̀ rẹ mú fúradá ni pé àwọn kankan gbé báàgì kalẹ̀ ńbìkan lọ́lọ́ gbé lọ́wọ́ ń túbọ̀ so eléyìí ń bùkátà kọ́ rọra ṣàlàyé so eléyìí túmọ̀ sí pé anabi wa sallallahu alayhi wa sallam ń tọ́jú ilé rẹ̀ wàlàkín tí ò bá sí ju dẹ́bínù àti mílíkì lọ àwọn ìyàwó máa ṣe sùúrù. wọ́n máa bá nàbì fi ìdùnnú àti ìfẹ́ jẹ ìtọ́ba wa ṣé bẹ́ẹ̀ ni wo obìnrin náà rí lónìí. wọ́n tó ń pariwo sí ọkọ rẹ létí pé sámàlà láàmà jẹ́ oúnjẹ ojúmọ́ allah àmàlà oúnjẹ tó wọ́n ni o wàláhì tàlá oúnjẹ tó wọ́n ni. ní ìgbésí ayé tó bá yẹ kó rìn káàkiri ọ̀dàmà níbi tó yẹ kó kò ti sóúnjẹ míì àfi èlùbọ́ àgbàdo èlùbọ́ àgbàdo gbogbo gbàláyé gbogbo gbàláyé èlùbọ́ àgbàdo lọ́sàn túwó lálẹ́ túwó tí ẹ bá jẹ kù lálẹ́ ilẹ̀ gàdà tilẹ̀ bá mọ́ lẹ́gbẹ̀ẹ́ gbóná tẹ́ jẹ láàárọ̀ ajẹ́ pé túwó ti dẹ́ mélòó méjì báwo lọ́sàn-án lálẹ́ láàárọ̀ kúmá ó di mélòó tí wọ́n bá ṣèṣì gbé àmàlà wa ọjọ́ ọdún ni Allahu Akbar sípò àjẹ àmàlà dúdú láyé wa wọ́n wá ń sọ kọ́kọ́ rẹ àmàlà láàárọ̀ àmàlà lọ́sàn àmàlà lálẹ́ nígbà tí ìwádìí sì fi hàn pé àmàlà tẹ rí yẹn oúnjẹ tó jẹ́ pé ó níye lórí ni ó rich fún àlàáfíà àwọn èèyàn kìí sì ṣe oúnjẹ tí owó pọ́kú rà lónìí ọ̀wá ń bẹnu àtẹ́lù ìyànjú tọkọ rẹ̀ ń gbà ọ̀dájú pọ̀ mórí omi àwọn sọ pé ráìsì ń gbogbo ògbà omi ò tẹ̀ sọ pé ẹ ó ń gbóúnjẹ wá lóríṣiríṣi sóúnjẹ wá náà ní gbogbo nǹkan ni ó kékeré ní gbogbo nǹkan o madam torí pé ọ̀mórí ọ̀mórí àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní tóbìnrin ọ̀bá ti lọ lé ọkọ méjì kò ní í mè ìtọ́sàn torí aláìmoore òun torí pé táǹdì lórí tó ń pariwo tó bá bọ́ sí táǹdì táǹdì junction ọ̀ <laughs> dàmà wàláhì ebi ọlọ́kọ̀ rí ọ̀dá ni ọ̀ dàmà. tọ́ ẹlẹ́kejì ó náà ní pé anábìwá sallallahu alayhi wa sallam. àwọn ìyàwó rẹ̀ wọn ò jẹ́ni tí máa rárò ká sàkí lẹ́yìn ikú ànábì ní àyíṣà ń sọ eléyìí ó tún sọ fún wa pé àwọn máa ń sọ oṣù méjì táwọn ò ní dáná gbogbo ẹ wáyé lẹ́yìn ikú ànábì ní ká mọ́ pé ànábì ò máyé bàbàrà. tó ẹ̀yin tẹ́ǹsì ń tara yín jẹ́tẹ́ ẹlẹ́ láti rí òfò ẹ̀yin marọ́kọ̀ ya ìlú kan ẹ máa kan tẹ́ pè tí wọ́n sáré lọ gbé oúnjẹ wa nú atẹ́gùn ojú tì wa nù sallallahu kò pé màláíkà Jibril pé lọ jẹ oúnjẹ wa kò pé màláíkà Mikael pé wọ́n ní wọ́wọ́ ló ń mójútó jò ló ń mójútó kí n lọ gbóúnjẹ wa ó túmọ̀ sí pé ojú ọ̀nà ta ni wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ṣayatin ilé ìjọba àwọn eléyìí ò túmọ̀ sí pé tí Allahu bá bu ọ láṣìírí má gbóúnjẹ wálé o kọ́ máa sọ pé ànábì kú kò fóúnjẹ ẹ lẹ́ o kò sọ ẹ̀ <laughs> ìwọ tí Allahu gbàdúrà rẹ nínú hadith Allahu ń fẹ́ pé tó ń bá sóore fẹ́rú kó o rí orí pa rẹ̀ lára rẹ̀ anabi wa kú kò sí nǹkan tí abẹ̀mí lè jẹ àyàfi ọkà bàbá olórí fífẹ̀ tó nìkan ló kù lé mi tí ọkọ bá kú tó bá fìyàwó lẹ̀ kí ni ìyàwó ọmọ jẹ lásìkò tí ìyàwó ń sopọ̀ àti tí ìpín ogún sẹ́wọ̀n kí ni Yorùbá lẹ́vọ̀ ní sẹ́wọ̀n máa ń ṣe ni pé tí ọkùnrin kan bá ti kú tó fi àwọn ìyàwó lẹ̀ àwọn fámìlì lè pé bíríkótó bíríkótó kan ní nínú owó tó fi sílẹ̀ ẹ máa yọ̀ǹda yìí báyìí fáwọn ìyá àwọn lójoojúmọ́ àbí lọ́sẹ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù títí tí wọ́n fi parí ìjókòó po bí ayé ha ẹ̀ lẹ́tọ̀ rẹ̀ torí pé owó yẹn kí bàbá yẹn tó kú lọ́jẹ́ tèèyàn kan owó ti di tèèyàn púpọ̀ báyìí ẹnu ẹ̀ ọ̀gbá láti pé ẹ fún lágbájá nú owó níye báyìí wọ́n gẹ́gẹ́ bíi ta ni èmi bíi bọ̀dá àgbà ẹjọ́ lọ jókòó nbìkan jọ bọ̀dá àgbà báwo wọ́n fẹ́ yàn wá jẹ àbí kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ kẹjọ́ máa yé yín o mi mọ́ dàgbà èmi là rẹ̀ máa ń lé wa kọ́ ojú ó yí ọ rẹ̀ má ṣẹ̀rí àlà ń sọ yìí tí wọ́n bá fẹ́ sànú àwọn màmá yín o ìgbà tá àti ìpín ogún wọ́n ni wọ́n máa kọ́ bá pò kọ́ máa fáwọn màmá yín lówó tí wọ́n fi máa jẹun àbí kọ́ lọ ránjẹ wá tí wọ́n máa jẹ kọ́ máa pèsè lò tí wọ́n máa jẹ títí tí wọ́n fi parí ìjókòó pọ̀n àmọ́ fáwọn amukọ́ bọ̀ nínú dúkìá bàbá tó kú yẹn torí fáwọn màmá ìyàwó rẹ ni àtìyàwó àtọmọ àtàwọn òbí gbogbo wọn ti di ṣùràká níbi owó yẹn báyìí ẹnìkan lẹ́tọ̀ọ́ láti mú nínú owó yẹn àyàfi tá a bá lọ́nà mi tọ́yẹ́ pé nínú owó yẹn náà láti lè máa bọ́ àwọn ìyàwó yẹn á máa kọ àkọọ́lẹ̀ rẹ̀ gbogbo ọjà àyọkúrò nínú ẹ̀tọ́ wọn nígbà tá a bá pín ogún o rò pé ń yẹ kò túmọ̀ sí pé jà ń o kò àwọn ẹ̀yà yín ẹ̀ wá ní láì náà ló bí pé ká má fún wọn ní tolórí tẹlẹmù gbogbo ẹni tó fi sílẹ̀ wọn lẹ́tọ̀ọ́ sáti mú kankan nínú dúkìá yẹn kan tó pin gbogbo ntọ́ bá sì mú nínú rẹ̀ ẹ má pàkọ́lẹ̀ rẹ̀ yọ padà di ntá yọ kúrò nínú ẹ̀tọ́ tiẹ̀ tó báyìí lọ́rọ̀ ogún jẹ́ o ajẹ́kíngbà tẹ wà láyé jíjẹ mímu àwọn ìyàwó yín ọ̀ranyàn lọ́jọ́ lórí yín kìí ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá kú. kọ́dọ̀ oúnjẹ tẹ́ fi sílẹ̀ ńlẹ̀ wọn lẹ́tọ̀ láti máa jẹ bẹ́ẹ̀ ẹ eh, ṣẹ̀rí àmà ní agbára oúnjẹ tẹ́ rà á lé yín wọn lẹ́tọ̀ láti máa jẹ bẹ́ẹ̀ ti dógún níta kan sọ ni pé a yọ nínú ẹ̀tọ́ wọn ẹ máa jẹun àmọ́ a yọ nínú ẹ̀tọ́ yín àfi tí gbogbo wa bá sọ ńjọ́ tán bá pín ogún pé èyí tó jẹ́ tèmi nínú oúnjẹ èmi bùn wọn ẹlòmíín náà ni èmi náà bùn wọn lẹ́tọ̀ eléyìí náà mo bùn wọn èmi ń gbà tèmi o àwọn màmá wọn dàjọ <laughs> mo rò pé yé wa aha nítorí pé owó èsè tèèyàn kan má báyìí ọmọ tán bí lónìí kódà ọmọ tí ń bẹnu tí wọn ò tí bì yọ gbà tiẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí túmọ̀ sí pé ètò ti dáa jù òun náà ni pé ká má fi àti pín ogún ẹni tó kú falẹ̀ ìgbà míì gbogbo ẹni tó fi sílẹ̀ sáyé ní òdò lówó tí wọ́n bá tètè pín ogún nítorí pé tẹ́ ẹ bá dálẹ̀ tẹ́ tún sà possibility wà kí ọmọkùnrin kọ̀ọ̀kan kó jogún five five million naira nígbà tí ọmọbìnrin kọ̀ọ̀kan jogún two point five Million naira, àwọn mama yẹn kọjá pé àwọn jogún three three million naira, ṣeré ni gbogbo owó wọn kí lẹ fẹ́ lọ láàásí ẹ tètè pín kí kálukú tètè divert tiẹ̀ síbi business tó bá mà ẹni tó sì jẹ́ tí ẹrun kódà bẹ́ẹ̀ dé lókun yọ jẹ ẹrun náà ni so ẹ jẹ́ káwọn ẹni tó bá fẹ́ tọ́jú ara wọn náwó kó wọ́n máa tọ́jú ara wọn kò nídìí pé ẹ ọ́ wá gbà tọ́jú wọn ṣe ọ́ máa ṣèrè gúngbọ̀ bá yá so nítorí pé àwọn náà lówó wọn tán lè fi tọ́jú ara wọn ẹ pín ogún ìyàwó bímọ kò bímọ gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha wọn ò bímọ kankan fanabi sallallahu alayhi wa sallam ṣáájú ànábì wọn ò bímọ kankan àwọn a lè sọ pé lẹ́yìn a lè sọ pé lẹ́yìn ànábì wọn ò bímọ fẹ́nìkan torí pé wa azwajuhu ummahatuhum ìyá wa làwọn ìyàwó ànábì wọn ò bí ẹnìkan dáa tí ó kó n fẹ́ fẹ́ ìyàwó ànábì lẹ́yìn ikú ànábì tí ẹ ṣe sì sọ pé mo nífẹ̀ẹ́ yín mo fẹ́ fẹ́ yín kó ríran o. Àìṣà ò obìnrin ò fún ni kò pé kó má jogún ẹni yàtọ̀ sásà àwọn kèfèrí àwọn kèfèrí ìgbàgbọ́ tí wọ́n ní pé ẹ ń bá bímọ fún ni nìkan lọ́lẹ́tọ̀ọ́ sá ti jogún ẹni. ẹni tí ọba ti bímọ fún ni ńkọ́ ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò forí paálẹ̀ kò ní gbà kankan tiẹ̀ náà a jẹ́ pé nínú gbàgbọ́ àwọn kèfèrí ó ní pé ń ṣe lóbìnrin ó jogún gẹ́gẹ́ bí ẹ̀sán kó bímọ fọ́kọ ẹ sì mọ̀ kógúnkógún ni wọ́n máa pín nínú lànà kèfèrí wọ́n sọ di ìdígi ni wọ́n sọ pé ìyàwó tó ní iye ọ̀nà làwọn dá dúkìá rẹ̀ sí èyí tí ọba ti wá bímọ òun ò ní jogún nínú Islam ọwọ́ ọkọ ti jẹ́yàwó lálẹ́ àná lọ wọlé ọkọ rẹ̀ sì kú láàárọ̀ yìí ó jogún ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya nítòsí jogún òun náà ni ntọ́tọ́ sí ìyàwó mi tó ní ilẹ̀ yín méjèèjì ọjọ́ pin ìdá kan nínú mẹ́jọ torí pọ́lọ́mọ iná lẹ́yìn méjèèjì ọjọ́ pin bá a bá pín ìdá kan nínú mẹ́jọ láàrin èèyàn méjì yóò di kíni one over sixteen lọ́wọ́ jẹ́ pé ìyàwó mẹ́ta ní kọ́ á pín fún èèyàn mẹ́ta one over eight divided by three kí ni èèyàn kọ̀ọ̀kan gbọ́n one over twenty-four. so báyìí náà ó pèsè pèsè one over twenty four báwo ẹ fẹ́ pín one over eight divided by three one over twenty four so bẹ́ẹ̀yì báyìí la máa pin torí ẹ̀ ni àwọn obìnrin ṣe máa jà nítorí kémi nìkan gbà ìwọ náà tún á di àtúnjọ máa pín ǹjẹ́ ò tó yàn kan ẹnikẹ́yàn méjì ó pín tí ò tó yàn méjì ẹnikẹ́yàn mẹ́ta ó pín tí ò tó yàn mẹ́ta ẹnikẹ́yàn mẹ́rin ó pín irú kéwò lẹ́ńkà á sọ pé irú òdo lẹ́yìn bá ká <laughs> so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o ibi tá a fẹ́ dúró nù lónìí eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ a máa wálé ayé má yá bẹ́ẹ̀ bá ní ẹ jẹ́ kí dáadáa níní yín yẹn kọ́ hàn lára ìyàwó àtọmọ yín tí ẹ bá sì ní bẹ́ẹ̀ ṣe ní ma ẹ jẹ́ kí ìtọ́jú rẹ̀ hàn lára ìyàwó yín àtàwọn ọmọ yín lèyàn ń fẹ́ ro sáàtìn. من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله àwọn ẹni tí Allahu bá gba rìzìkì láàyè lọ́dọ̀ wọn bó ti ṣe fẹ́ náà ní kẹ́ẹ̀má náà lórí àwọn ìyàwó àtọmọ yín àwọn ẹni tí a bá fúnlẹ̀ má rìzìkì lọ́dọ̀ wọn tí wọn ò ní tó nǹkan nínú bó ti ṣe jẹ́ pé nu pákápáká iná ni ẹ̀ ń ti ń rí mú yẹn bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀má ṣàánú àwọn ẹni tẹ́ ni torí pé nínú tí máa jẹ́ kí ló tòrò nù ó ní ò sáhun ó ní ò tún sáhun pẹ̀lú wọn bá tó ní ntí máa jẹ́ ló tòrò ó ní òfin mọ́mọ́ òfin mọ̀yàwó rẹ̀ mọ́ wọn ti fẹ́ gbọ́ ọgbọ́njọ́ tó bá ní ọ̀sẹ́ni tí ó gbọ́ ọgbọ́ lẹ́yìn wá gba náà oníkálukú wa mà tó ń bá fẹ́ iye owó tó ń lè dúnbú níjókòó ẹyọ kan ìwọ nìkan ọjọ́ oúnjẹ tí o fún wọn three thousand láti gba change hundred naira oúnjẹ ìlú lọ́jẹun àti ẹran two thousand nine ìyàwó abéèrè owó ọbẹ̀ fúnjọ́ mẹ́ta o fún seven hundred ní ọ̀rà pọ̀nmọ́ ní ọ̀rà tòmá ní ọ̀rà tarodo tata báwà. iyọ̀ àtàlùbọ́sà tó bá ra pàmò kó tún rẹ̀ jà kan kùn seven hundred magi àti yọ ìwọ tó ọ̀nà two nine níjókòó kan ya ayyuhalladhina amanu taqullaha waltanzur nafsan ma qaddamat lighad wattaqullaha inna allaha khabirun bima àmàlù ẹ abẹ́rù allah. o sì máa yẹ tó àná fún Fọlúkẹ́ ọmọ yẹ tó àná fún Deborah ọmọ yẹ tó àná fún Mẹríání tìbí iṣẹ́ jọ pa kò tí ẹ̀ mẹ́lòmíì rì ọkàn délé oúnjẹ tó ti fẹ́ jẹun pé ah ọmọ dáadáa rodorodo yìí èmi ni màá sanwó ẹ̀ ah ó nà pa wọ́n ní um, uh, you you are spending from my pocket ah from your pocket kò sí wàhálà ẹ̀yẹ́ fi wàrà tó ti mú epo mẹ́ta sí ṣètàn chicken wa mẹ́ẹ̀ ẹbí wọn náà lọ fẹ́ jẹ gbèsè subhanallah tíyàwó rẹ̀ ń rùn sí ọ bí ìgbẹ́ àwọn eléyìí tó yẹ pé akramakumullah wọn ò lè tọ̀ kán tábà wọn ò lè yàgbẹ́ kán tábà jánàbà ọdún mẹ́wàá ń bẹ lára rẹ̀ háìdù ọdún mẹ́ẹ̀ẹ́dógún wà lára rẹ̀ tí ó wẹ̀rí لأنه ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank wọn tà wọ́n ní sí ọtọ́ pé ká pẹran léyà kọ́ wá jẹ́ kó a kún a sì tẹ ẹran rẹ̀ kọ́tọ́ wọ́n ta awọ rẹ kọtọ kò sí nǹkan kan nínú ẹran léyà tó tọ́ pé ká tà a gbọ́dọ̀ ta nǹkan kan mẹ́ awọ rẹ gan tí ìbá ti ṣe pé a sún. awọ yẹn tó bá ké kíkun la kún sòbáyà wọ́n fẹ́ lò ó pé àwọn fẹ́ máa fi ṣètẹ ẹ gbọ́dọ̀ ta fẹ́ni tí ó fi ṣètẹ ẹ gbọ́dọ̀ ta fẹ́ni tí ó fi ṣe ẹ àpamọ́wọ́ àbí ó fi ṣe ìgbànú àbí ó fi ṣe bàtà ẹ gbọ́dọ̀ ta ẹ rí i pé àwọn èèyàn ń tà ní nàìjíríà ń bì ń ṣe ọdún léyà. bẹ́ẹ̀ náà ni Republic of Niger wọ́n á máa kó awọ́ jáde lọ́nà tó ṣe pé adúrò ọkọ̀ ojú omi tí wọ́n fi kó lọ àwọn ìlú òkèèrè tẹ́kẹ́ títà ni wọ́n ń tà kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ sì lè kó ẹ fẹ́ fi ta àwọn iléeṣẹ́ tí ń ṣe bàtà lọ́rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bíi ta naam aleykum salaam. ó ní ó níyà ó ní bàbá ọlọ́mọ ó sì níyàwó ó sì lẹ́gbọ́n àtàbúrò ta ni ó jogún gbogbo wọn ni ó jogún àfẹ́gbọ́n àtàbúrò àwọn ẹ̀gbọ́n àtàbúrò àwọn ó jogún sùúrù àmúmára àtàfaradà náà. Alaikum salaam tó. àkọ́kọ́ nínú màlìkìyà àwọn ní ìgbà tẹ́ ẹ ṣe tayammum sígbà tẹ́ ẹ ṣe sọ̀láàt kò sí àlàfo ìyẹn ni kí tó bá tutù àbọ̀ lọ́wọ́ọ́rọ́ ó lè kó bá ó ń ṣe tàìsí ẹ̀ ń bẹ̀rẹ̀ sọ̀láàtì bóyá ń tọ́ gbọ́ yé nu tóbi jẹ́ pé ń gba àwọn ń ṣe kọ́ ma ní ń ṣe tayammum pẹ̀lú ní tí ọ̀tọ́ káfíru rẹ̀ ṣe tayammum ògiri tí wọ́n bá ti rẹ́ńsímẹ́ǹtì wọn ò bá kù kọ̀tọ́kẹ́ fi ṣe tẹ̀yẹ́mù block tí wọ́n fi símẹ́ǹtì ṣe kọ̀tọ́kẹ́ fi ṣe tẹ̀yẹ́mù wọn ò bá àmọ́ nítorí pé símẹ́ǹtì kẹ́míkà ni kìí ṣe pẹ̀ sangiliti eléyìí tí Allahu dá ó ti ó ti ó ti wà kẹ́míkà ẹ gbọ́dọ̀ fi ṣe tẹ̀yẹ́mù àfi tó bá jẹ́ pé ògiri kan wà tó yẹ pé blọ́ọ̀kù alámà tó ṣe pé amànìkan ni wọ́n fi má sẹ́wọ̀n pé lẹ́yìn wọ́n ẹ̀ mix cement mà so òun lẹ lè fi ṣe tẹ̀yàmú ẹ lè fọwọ́ gbára ògiri kẹfọ́ ń ṣe tẹ̀yàmú yàtọ̀ sí ògiri tí wọ́n bá ti fi cement tí wọ́n fi rẹ́ àbí búlọ́ọ̀kù tí wọ́n fi cement ma ẹ lè fi ṣe tẹ̀yàmú nǹkan tí irú olúwa rẹ̀ lè ṣe àkọ́kọ́ náà kò gbọ́dọ̀ tutù tẹ̀yẹ́mùm sí kọ́ ọmọ kò gbọ́dọ̀ tutù kò sí dọ́gba ètò dọ́gba lábẹ́ òfin ṣẹ̀ríà ni pé ó lè ṣe tẹ̀yẹ́mùm láti ilé rẹ̀ kọ́ arìn wá mọ́ṣáláṣí ìdájọ́ tẹ̀yẹ́mùm ìdájọ́ àlùwàlá ni lópin ìgbà tí máa bá àlùwàlá jẹ́ ọ̀bá tí ìṣẹ̀lẹ̀ sí àbí kó o rómi tó bá pa ìrómi ló mú ọ ṣe tẹ̀yẹ́mùm àbí kó mi ọ wà kó jẹ́ pé diwọ́ kan ní òjò lè lò kó wá jẹ́ pé diwọ́ yẹn ti kó ń bẹ́ẹ̀ á jẹ́ pé tẹ̀yẹ́mùm bàjẹ́ so o lè ti ṣe tẹ̀yẹ́mùm náà láti ilẹ̀ so lábẹ́ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé sá lè fi tẹ̀yẹ́mùm kan ṣe sọ láti méjì torí pé àwọn wò pé tó bá fi ṣe ta lákọ̀ọ́kọ́ adúrú àlàfo tí ó wà láàrin rẹ̀ sékejì a sì sọ pé kò sí tó burú mbẹ torí pé ọ̀rọ̀ nípa tẹ̀yẹ́mùm kò yàtọ̀ sọ̀rọ̀ tá à ń sọ nípa àlùwàlá lópin ìgbà tí tí máa bá àlùwàlá jẹ́ ó bá ti ṣẹlẹ̀ tí ó sì jẹ́ wípé oró mi tọ́ba yẹ pé àìrómi lójú ọ̀sẹ̀ tẹ̀yẹ́mù àbómi wà ìdíwọ́ kan ló mú ọ̀sẹ̀ tẹ̀yẹ́mù kídìíwọ́ yẹn kú tídìíwọ́ yẹn bá ti kú tẹ̀yẹ́mù ti bàjẹ́ torí rẹ̀ kó ṣe tẹ̀yẹ́mù rẹ̀ lálàáfíà lóde kó ṣẹ̀ṣẹ̀ wá ṣe as-salat pẹ̀lú àwọn jama nínú mọ́ṣáláṣí náà. a ah, kò ní kọ̀ lálàáfíà torí pé ẹni tí ń ṣe sọ láti fún ọ̀ lálùwàlà kò ní tẹ̀yẹ́mù ara gbanduku sangiliti ní fi ń se ìmáàmù fún yín sọláàtì èsì sọláàtì ẹ̀ ń ṣeré ni sọ ẹ sọ pé bàbá ìmáàmù sọ ẹ lálù àlá ẹ ní tẹyàmù wàbí tálí kódà gan ti ẹ̀dùn ní ìsìnmú ṣe tẹyàmù tọ̀dà gbogbo yín wá sálù àlá nínú fúkà sọ́tọ̀ kí ìmáàmù tó ṣe tẹyàmù kó ṣe ìmáàmù fáwọn tó sálù àlá ṣe ìtọ́dọ́gba ní pọ́tọ́ àmọ́ àwọn olùmọ̀kan sọ pé kọ̀tọ́ ìgbà táwọn olùmọ̀kan sì ti sọ pé kọ̀tọ́ yẹn ní táwọn náà rí tán fi sọ pé kọ̀tọ́ ni pé tẹ̀yẹ́mùm kéré ní títẹ̀ wọ́n sí àlùwàlá báwo ló ṣe wá fi tẹ̀yẹ́mùm tí ó tẹ̀wọ̀n bí àlùwàlá ṣe ìmáàmù fún àwọn ẹni tó ṣe èyí tó tẹ̀wọ̀n ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé ó mú un torí pé Allah náà ló pa aláṣẹ ká ṣe tẹ̀yẹ́mùm tá a bá ti lè ṣe àlùwàlá náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله